وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين قوله وهو الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره هذه العقيدة أصلها لنا النبي صلى الله عليه وسلم في جواب جبريل حين يس حين سأل النبي صلى الله عليه وسلم ما الإسلام ما الإيمان ما الإحسان ما الساعة فالإيمان قاله أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره الإيمان بالله الإيمان في اللغة يقول كثير من الناس إنه التصديق فصدقت وآمنت ومعناهما لغة واحدة وقد سبق وقد سبق لنا في التفسير أن هذا القول لا يصح بالإيمان في اللغة الإقرار بالشيء عن تصديق به بدليل أنك تقول آمنت بكذا وأقررت كذا وصدقت فلانا ولا تقول آمنت فلانا إذا فالإيمان يتضمن معنى زائدا على مجرد التصديق وهو الإقرار والاعتراف الملتزم للقبول الأخبار والإذعان للأحكام هذا الإيمان أما مجرد أن تؤمن بأن الله موجود فهو ليس بإيمان حتى يكون هذا الإيمان مستلزما للقبول للقبول في الأخبار والإذعان في الأحكام وإلا فليس فليس إيمانا والإيمان بعد الموت والإيمان تقدم بقدر خيره وشره فأنا هذه العقيدة أصل لها لنا النبي صلى الله عليه وسلم بالمزيد يكون إنسان النبي الإسلام أنا بي بي كني قال فوان وبعد بي بال بي أبي لكن تم الإسلام بالإيمان كلام كلمة كإنسان متى ساعة يقول القيام نيوتو فالإيمان قال له أنا لو أصدقك أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره أخالف الإيمان إيمان في اللغة نيدي يقول كثير من الناس أنه التصديق أو كان ما ما فقيه يقبلون من أنفني إيمان نيدي فصدقت وآمنت أقبلون دوت نبابو معناهما لغة واحد لغة واحدة أو كان يقول شو بيجي ìtumọ̀ kan náà ni ọkọ̀ sọ́kọ̀ láti fi tafsir àti hàrùn kó láì ṣe wọn láti ṣàlàyé náà tafsir pé ọ̀rọ̀ yóò lẹ́sẹ̀ ńlẹ̀ bal al-imanu fi lugha al-iqrar bi shay'in an tasdiq bi kéèyàn ó gba nǹkan lódodo tó ń pè ní iman nìyẹn bìdẹ́lì eh. anákatá kúlù amantu bi kadha tó yẹ máa sọ pé mo nígbàgbọ́ náà kaba yìí wa aqrartu bi bi kadha bákan náà mo gba nǹkan báyìí lódodo وصدقت فلانا أصبح lágbájá lódodo لا تقول آمنت فلانا àní sọ pé mo nígbàgbọ́ nínú lágbájá bọ́dọ̀ pé so آمنت بالله ni ìlú sọ. إذا فالإيمان يتضمن معنى زائدا على مجرد التصديق tó ìtàgbọ́ ní ìmánì ó ní túmọ̀ tó lékún التصديق kí yẹn gbà kan lódodo والإقرار والاعتراف kí yẹn gbà kí yẹn sì dàmà المستلزم للقبول للأخبار tí máa mú yẹn gbà ọ̀rọ̀ lódodo wal idhaani lil ahkam kéèyàn lè fọkàn sí àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìgbàgbọ́ yẹn. هذا الإيمان إلينا نقول إيمان أما مجرد أن تؤمن بأن الله موجود هذا ليس بالإيمان وكيف يقول قولهم به ẹni gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn àmì gbàgbọ́ náà máa ń bẹ náà sá ń bẹ so kódà yóò tún máa ó lè máa sàwọn ọ̀rọ̀ míì tó tàkẹ́ sí ó lè máa kírun náà sá ti dé gbàgbọ́ náà máa ń bẹ so torí ẹ̀ ìgbàgbọ́ òdodo yóò débi iṣẹ́ àbí yóò dé kéèyàn lè sọ ahọ́n sọ ẹnu sọ anything so nínú nǹkan téèyàn bá ń sọ pẹ̀lú ìmánì wọ́n ní wàhálà àfáàjọba ṣe bẹ̀rẹ̀ lẹ́sà ìmánì náà. حتى يكون هذا الإيمان مستلزما للقبول في الأخبار والإذان في الأحكام وإلا فليس إيمانا والإيمان بالله يتضمن أربعة حمود الإيمان بوجوده سبحانه وتعالى الإيمان بربوبيته أي الانفراد بالربوبية الإيمان بانفراده بالألوهية الإيمان بأسمائه وصفاته ولم يمكن أن يتحقق الإيمان إلا بذلك فمن لم يؤمن بوجود الله فليس بمؤمن ومن آمن بوجود الله لا بانفراده بربوبيته فليس بمؤمن ومن آمن بالله وانفراده وانفراده بربوبيته لا بالألوهيات فليس بمؤمن ومن آمن بالله وانفراده وانفراده بالربوبيات وبالألوهيات لكن لا يؤمن بأسمائه وصفاته فليس بمؤمن وإن كان وإن كان الأخير فيه من من يسلب عنه الإيمان بالكلية وفيه ما يصدب عنه كمال كمال كمال الايمان afa ni pe tan pe ni ìgbàgbọ́ nu Ọlọ́hun nǹkan náà ló kó sínú alimani ni da ka won Ọlọ́hun ba be àbí alimani bi rububiya ti rububiya àwọn ṣe tí man ṣe ai firodu ká gbà pé Ọlọ́hun ba ti gbogbo ṣe o ni pa wàlìmánú bí nfìrọ́dì yìí bí olóhìyà kásì nígbàgbọ́ bákan náà pé ọlọ́run bá nìkan lẹ́tọ̀ọ́ ká sì jọsìn fún wàlìmánú bí àsìmọ́ yìí jọsìn fún àti ẹlẹ́ẹ̀kẹ́ni ká nígbàgbọ́ pa pé àwọn orúkọ àtàwọn òròyìn rẹ̀ sẹ́ni kankan ti ń bá a jẹ ọ̀nà rẹ̀ wọ́n ní láyé kínú ayé tàkọ́kọ́ ìmọ̀ ìlà bìdàlì àlẹ́ pè yẹn ní olùgbàgbọ́dọ̀ àkókò rẹ̀ ni pé tó bá nígbàgbọ́ nù pé ọlọ́run bá ń bẹ ṣùgbọ́n olùgbàgbọ́ náà mẹ́ta yòókù kèfèrí ni nígbàgbọ́ náà alákọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì kò nígbàgbọ́ ó gbàgbọ́ náà ẹlẹ́ẹ̀kẹta ó gbàgbọ́ náà olùhíyà ọlọ́run làwọn joseph fún ẹ̀rùbíyà ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn sábàbù fúlọ́kù dọ́là náà fi di kékeré bí àwọn mọ̀tà wúlò sifat àbí wọn kọ́ lọ́mọdé wọn gbàgbọ́ olùhíyà rẹ wọn gbàgbọ́ olùhíyà rẹ wọn kàn án fún joseph fún ṣùgbọ́n àwọn asọ́nà sifat wọn bẹ̀rẹ̀ sí sọ afáàsọ jama wọn ní pé sì kékeré pẹ̀lú ọlọ́run rahman so ní làfà ń sọ wípé wàyí kánà àkírú fíhí máa ń yúsùlá wà ánú ìmánu bil kulliyya <clears throat> wọn nípa yẹ pé ètò kan yẹ arínú àwọn àfáà to jẹ pe wọn gbà pé <clears throat> tó ti ṣe kẹfìrí pẹ̀lú àwọn àṣọ àṣọ ìfà ó di kẹfìrí kamal <clears throat> bí àwọn tó ń ṣe tàwílù sífàtì kì í sáwọn tó ń ṣe ẹ̀káàrù sífàtì. pẹ̀lú yìí ẹ̀ ọlọ́run bá ń rí bí ẹni tó ní pé ọlọ́run bá kò rí náà kò gbọ́ràn kò ṣe kíní kan àtẹ̀tẹ̀ pé ó ní pé ẹja sọ pé ríran ẹja sọ pé ìmọ̀ torí pé káwọn bá fi ọlọ́run bá wí èèyàn sọ wọn ni irú àwọn èèyàn á fún ọ dúró wípé tàwílù máa ń ṣe nǹkan burúkú náà ni wá bí ṣùgbọ́n wọn ò ní di kẹfìrí pẹ̀lú ẹ̀ nípa àwọn àṣàyàrà àwọn àṣàyàrà ẹ̀rí pé àwọn afáàtò jẹ́ wọn ikú wọn kèfèrí àbí wọn náà fẹ́ kọ́tù dọ́là náà wọ́n kà wọ́n sí wọn ò ní sọ pé wọ́n di kèfèrí unlike bí àwọn jàmíyà tó yẹ báwọn unlike bí àwọn kódà irú àwọn mọ̀tòdìdíyà <coughs> àwọn mọ̀tòdìdíyà ẹ̀yà khawarij ni wọ́n wọ́n sì wọ́n kódà gbọ́ àwọn kọ́ńtì bíi Oman Oman Bahrain mọ̀tòdìdíyà pọ̀ nù wọn. the uh, a lighter version of the Khawarij ni wọn. Àwọn Khawarij náà dẹ̀ máa ṣe tàwílù sífàt. sífàt. So idan náà al-iman بوجوده إذا قال قائل ما الدليل على وجود الله عز وجل قلنا الدليل على وجود الله العقل الحس الشرع ثلاثة كلها تدل على على وجود وجود الله وإن شئت فزيد الفطرة فتكون الدلالة أدقوا يجمعتا يجمعين العقل والحس والشرع والفطرة إن كمين لما توقع سبيل الله عن به العقل لا كاي مصف لقول به والحس الفرامة فيلين الشرع الشريعة نصف ما به إليك الفطرة دامة rí àdámẹ́yà lè kà sínú akúlẹ̀ ìṣó àti akúlẹ̀ àti ìṣó وفاته وأجله فتكون الدلائل على وجود الله أربعة نعم العقل والحس والفطرة والشرع وأخرنا وأخرنا الشرع شرع شرع لا لأنه لا يستحق التقديم لكن لأننا نخاطب من لا يؤمن بالشرع ولا أقول شريعة سعيد مريم كيف نقول شريعة وقاتك كيف شريعة وقاتك بسيوات كيف نقول شريعة وقاتك بسيوات أبي ẹni tí ò nígbàgbọ́ nínú ṣẹ̀ríà ni <clears throat> ẹni tí ò nígbàgbọ́ nínú ọlọ́run àwọn abẹ sọ fún pé ọlọ́run bá ń bẹ sẹ́yìn pé àlẹ́ máa bá mùsùlùmí sọ pé ọlọ́run bá ń bẹ àbí kìfìrí so torí ẹ̀ a kọ́kọ́ gbé sí làákàyè torí pé làákàyè ló ń gbàgbọ́ pé kódà làákàyè rẹ̀ ó sọ fún ọpọlọ bẹ́ẹ̀ ọkùnrin kan náà àwọn kìfìrí àwọn eléré tíátà bóyá fálétì àbí gàmí ẹlẹ́bùrú bá nínú ọ̀sáwà láyé báyìí àwọn pírẹsẹ́ńtà kan wá lọ gbówó fún un àwọn tó mi lọ́la so wọ́n á gbé one million cash fún ní ọlọ́run sí wà nínú aláwọ̀ ìrí ìwọ́ kan caption kí ní ẹ̀mùkà ìgbọ́ fídíò yẹn ìbọ̀ pàlàwà gbọ́gà ló sọ <laughs> so fitrọ nìyẹn fitrọ nìyẹn so alága ó sọ fara wípé ọlọ́run máa bẹ ọkùnrin ọgbọ́n tààrà ó ti kú ní ìsìn táìsọ́là ó ní ìsọ̀lọ́ so wọ́n ní ọmọ rẹ̀ bá kú lọ́dún kan ìṣèjọba táwọn èèyàn ti máa oh god <laughs> bàbá oh god lẹ́sọ̀ ní ọdún school of time <laughs> ara ẹ̀rá ẹ̀mí ó sọ fún yẹn pé olúwa kan bẹ tó dáa so torí ẹ̀ àfáàní kejì tá a fi ti ṣẹ̀rí àṣẹyìn ní gbé tá a bá sọ̀rọ̀ gan kò ní gbàgbọ́ ní ọlọ́run a kọ pìlà káì rẹ̀ wá síbi tó yé àbí lọ síbi tí ò yé nígbà tí làákàyè bá sọ pé àtọ́ ah, mọ̀ ní tẹ́ mọ̀ sọ yìí àyẹ̀wò ah, àti ṣẹ̀rí àbọ̀ kódà ọlọ́run ọba tó wá dá wa yẹn ó wá sọ báyìí torí kẹ́hìn tó ìgbàgbọ́ pọ́lọ́run bá ń bẹ lẹ́wà sọ pọ́lọ́run sọ̀rọ̀ tẹ̀gbẹ́ wá ti ṣẹ̀rí àṣìwájú kò ní àwọn mọ̀bádì kan nípa pé ọlọ́run àbí ìyàwó náà ní mọ̀bádì nípa pé ọlọ́run bẹ̀ ṣùgbọ́n bò ní bí ó ṣe gbàgbọ́ náà gàgà kò yé. فأما دلالة العقل فنقول هل وجود هذه الكائنات بنفسها أو وجدت هكذا صدفة فإن قلت فإن, فإن قلت وجدت بنفسها فمستحيل عقل ما دامت هذه فمستحيل عقلا ما دامت هي مع معدو معدومة فكيف كيف تكون موجودة وهي معدومة؟ المعدوم ليس بشيء حتى يوجد، إذا لا يمكن لا يمكن أن توجد نفسها بنفسها. نفس هذه نفسها. لا أن توجد نفسها بنفسها. فنقول هل وجود هذه الكائنات بنفسها؟ كيف قتل بالله سواء بفرع ماني أو وجدت هكذا صدفة أبي أو كسر أو كسر عليه ní àwọn ní big bang theory àbí ìgbèjà yìí gbé wà papọ̀ explosion kankan ṣẹlẹ̀ gbàá ta ló wá pé kí ló cause explosion yìí nígbà yẹn ní Newton first law of motion àbí the body will continue to be in the state of rest or if it's in the motion until it is acted upon by another force àbí so nǹkan ò ní tó bá jókòó báyìí kò ní kúrò lórí ibi tó wà àfi tí kankan bá ṣẹlẹ̀ lórí kódà ọsàn tó jẹrà bí tá a fi dé àwọn kankan ló wà kiri lórí tó ṣe kí ni o tó fi jẹrà so so explosion tó wá ṣẹlẹ̀ yẹn ta ló cause explosion yẹn. كان السماوات والك... آه... أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما فجعلنا من الماء كل شيء حي أفلا تبصرون lọ́ni sánmà àti ilẹ̀ wà papọ̀ àwa lọ́run la la fà wọ́n ya a sì jẹ gbogbo tí ń sẹ̀mí àmọ́ látara omi láfi sọ pé àwọn ń wá omi wọn ń wá láìlú nínú máàsì wọn ò wá láìlú kankan precious stones náà wà lọ bí gùn kankan ẹnu máàsì kankan náà máa wọn lọ wọn lọ wá ah, wọn lọ wọn lọ wá àwọn nǹkan tí táde mú wáyé adé ayípadà tí ó di owó ó ìsúná ká ti máa rí wọn ti sọ fún wa láti jẹ ti robert ń rìn kì í. China náà sẹ́ndì díẹ̀ lọ India náà sẹ́ndì díẹ̀ lọ kálukú ò pé ara o no man's land ni <laughs> so idan wọ́n ní tó bá ní kí wújìdá bìnà sí àfẹ mustahil akla tó bá ní kí nǹkan yẹ ká dára rẹ náà kò bá láka yìí màdàmá ti yẹ màdùmá ń gbà yẹn pé kò sí tẹ́lẹ̀ ṣùgbọ́n ló ti lè máa bẹ láìjẹ́ pé ó wá láti ibì kẹfà ìgbà kúnnú mọ ojú dáta wọ́n yẹ màdùmá bó ló ti fẹ́ máa bẹ ńgbà tí ò sí والمعدوم ليس بشيء حتى يوجد إن تيوسي كوسي كيسي ككاتي تيوفي ما به إذا لا يمكن أن توجد أن توجد نفسها بنفسها kòsí kankan tó lè dára rẹ̀ dá yóò kàn bẹ̀rẹ̀ sí exist náà lára o nǹkan kan so àwọn principle àwọn onírúurú náà lẹ́sìn kiri o lẹ́sìn kiri o lẹ́sìn máa bá wọn lò. wàyí kúrúta wàyí kúrúta wújì dat sùdìfátà ni. ونقول هذا يستحيل أيضا فأنت أيها الجاهد هل ما أنتج من الطائرات وصدا ما أنتج من الطائرات والصواريخ والصواريخ والسيارات والآلات بأنواعها هل وجد هذا صدفة فيقول لا يمكن أن يكون أن أن يكون فكذلك هذه فكذلك هذه الأطيار والجبال والشمس والقمر والنجوم والشجر والجمر والرمال والبحار وغير ذلك لا يمكن أن توجد صدفة أبدا. وإن كنت صدفة طبعا هذا أيضا تبع العراق الايراني ابي تبع نك او كان كان بيناني او كان بيزي بيناني اللي كو سي سي فانت ايو الجاهل هو على تقوي هل ما انتج من الطائرات والصواريخ والسيارات àwọn kan táwọn èèyàn ṣe inú àwọn bàálù ọ̀sọ̀wárí àwọn jets àṣàyàrá àtàwọn mọ́tò wàlàlá àti ìyànwá àwọn èèyàn àwọn nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan hal wujida hadha sudfa wọ́n kàn wọ́n kàn sàdédé máa bẹ náà ebi product of a years of experience years of development àbí wọ́n láwọn akéde kaba ìta máa ṣe ìta máa fi ṣe story bí ọkàn kọ̀ọ̀kan ṣe jẹ́ wọ́n wà ní pé Ford eh, eighteen eighty six bóyá wọ́n àwọn show bí ṣe ń yí padà ẹ rò ah, ah. so wọ́n sọ mọ́tò alákọ̀ọ́kọ́ tán kọ́ sí láyé locomotive jẹ́ pé ọtí náà fi má pàwá rẹ̀ obìnrin tó tún wá ṣe ti ń wà wọ́n lájẹ̀ ni ní Europe gba náà wọ́n lájẹ̀ ni pé a ń wa káàtì láìsí ẹ̀sìn tí ń fà pé àjẹ́ ni so gbogbo àwọn nǹkan yẹn á rí pé ó ní bẹ̀rẹ̀ bó sì bẹ̀rẹ̀ bó bó ṣe ń develop hali wujida hada sọdọfà fàyàkó la yóò kéde àyàkó náà ó ń gọ́ sọ pé kò sí ti ká pé ọkàn bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kan náà ni fàkàtàrí kan á ti là fìyà ọ́. كبن الأوعية والجبال أموك والشمس أهوان والقمر أوما تصبا والنجوم أوما والشجر والجمر إيجي وكتا والرمال والبحار وغير ذلك أمود أتوا آه، أوان أوان كان أبلاي كاكتاني يريد غير ذلك لا يمكن أن توجد صدفة أبدا kò ṣeé ṣe ká sọ pé ó sàdédé bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ni láìláì ويقال إن طائفة من السنية جاءوا إلى أبي حنيفة رحمه الله تعالى وهم وهم من أهل الهند فناظروه في فناظروه في إثبات الخالق عز وجل وكان أبو حنيفة من أذكى العلماء فوعدهم أن يأتوا بعد يوم أو يومين فجاءوا قالوا ماذا قلت قال أنا أفك أفك أفكر في سفينة مملوءة من من البضائع والأرزاق جاءت تشك عباب الماء حتى أرست في الميناء ونزلت الحمومة وذهبت ولير فيها قائد ولا حمالون قالوا تفكر بهذا قال نعم قالوا إذا ليس لك عقل هل يعقل أن سفينة تأتي بدون قائد وتنزل وتنصرف وتنصرف وتنزل وتنزل وتنصرف هذا ليس معقول قال كيف لا تعقلون هذا وتعقلون أن هذه السماوات والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب والناس كلها بدون صانع فعرفوا أن الرجل خاطبهم بعقولهم وعجزوا عن جوابه هذا أو معناه وكيل للأعرابي من البادية ثم عرفت ربك بما عرفت ربك فقال الأثر يدل على المسير والبعرة تدل على البعير والبعرة تدل على البعير فسماء ذات فسماء ذات أبراج وأرض ذات فجاج و... ذات فجاج وبحار ذات أمواج ألا تدل على السميع والبصير ويقال إن طائفة في إثبات الخالق كما وصل بعد أبي يوسف هو ذلك من أذكر الأعمال Abu Hanifa sì pé lórí púpọ̀ fún wàhálà ìgbà ìyá tó gbà ní ọ̀rọ̀ oníkápadà wọn lẹ́ẹ̀mejì. Ọ̀dà òhù ìgbà tí wọ́n ní kọ́ ní ọ̀dà wọ́n ní ẹjọ́ àrùn orí sọ báyìí. Kọ̀lá náà fákèjì ìṣàfihàn ti pẹ̀lú àti ní Ìbàdàn ayé wọ̀lá. Ó ní ìjọba nípa ọkọ̀ ojú omi kan tá àwọn ẹrù sórí ẹ̀ àwọn apèsè. Jẹ́ àti tàṣókò àbá àìmáà ọkọ̀ ojú omi yẹn sì ń bọ̀ ó sì ń la omi kọjá la omi kọjá bọ̀ hàtà arsat Mina ló bá dúró sí ibùdó wọn náà tẹ̀lé àti lè hàbò láta ọkọ̀ ojú omi yẹn fúnra rẹ̀ ó sì sọ gbé omi yẹn kalẹ̀ wọ́n dá ló bá padà wọ́n lẹ́sà fi àkọ́ ìlú wọ́n dàkọ̀ sẹ́ni kankan tí ń wà wọ́n lẹ́ àmàlú kódà kò sáwọn ẹni tí wọ́n nù ẹ̀ fún náà ló sọ ẹrù yẹn kalẹ̀ láì ṣe

هذا ليس معقولا أني يبقى كيف قال كيف لا تعقلون هذا أني وايت لي يفواي تعالوا جعلوا جنبه تيو في البالا كيف وتعقلون أن هذه السماوات والشمس ثم وبالا كيف لا دوي بو سماوات لي أتوم أتي أتوبا أتراو وجبال وشجر إلا igi ọ̀dà wà àwọn wọn nọọsì àwọn èèyàn tí ń bẹ lórí ẹkú lu wa bi dúró ní sọọni gbogbo ẹgbẹ láìsàn lọ. fàárọ̀ fún anàrọ́júlá fọ̀ọ́kọ́bà wọn bí òkú lè wọ́n á rí pé a làákàyè ni Abu Hanifa fi bá wọn sọ̀rọ̀ wọ́n ń jawá bí i hàdá ń jawá bí i hàdá àwọn màánà ọ̀nà wọn yóò ra wọn lọ́gọ̀. wàkílẹ̀ lè àrọ́ bí wọn náà sọ fún ara ara oko ni bí máa rọ sọ̀rọ̀ bá ó ní kí ló fi dọ́lọ́wọ́ bá rẹ mọ̀ kọ́ la àlàáfàrú yẹ̀dú lọ́dẹ̀ lọ sí èso ó ní orí pàṣẹ mímọ tọ́ka abéyẹn ṣe rìn olùbárà tún tẹ̀dú lọ́dẹ̀ lọ́dẹ̀ ààrẹ ìgbẹ́ ràkúnmí mímọ já mọbi tí ràkúnmí jẹ sí àbí ọ̀sánmáwó tẹ́mọ́ wá ràkúnmí káàkiri wọn wọn orí pa ìgbẹ́ rẹ̀ káàkiri ó yàgbẹ́ bí ọ̀nà yàgbẹ́ ẹsẹ̀ ojú ẹsẹ̀ rẹ̀ ni ọ̀sánmáwó dáàtú àbọ̀rọ̀jì torí ẹ ní àwọn sánmà tó ní burújì kí láwọn ìpele ìpele wàhálà tó dátù fi jà sí. ilẹ̀ tó láwọn ojúpọ̀nà ojúpọ̀nà bihar ń dátù abuaj odò tí ní mọ́ ojú tí ń rú alátàdúlù àdàsàmì àlùbàṣì tó wọlé yìí náà tí ìtọ́ka sí pé ewu àti ń gbọ́ tí ń rí ń bẹ̀. ságbó àwọn gáyẹn ṣẹlẹ̀ lásán ni wọ̀lẹ̀ àdàkọ́ lọ́gbà ọlọ́run bá sọ fún wa pé àkókò lè kó ṣe yìí am humul khaliqun ọlọ́run ní kì í ṣe wàá dá wọn látara àìsí ni àbáwọn gangan náà dára wọn àbáwọn náà dá gbogbo nǹkan fúnra wọn. فإليه يكون العقل دهلا دلالة قطعية على وجود الله tẹ́lẹ̀ sọ fún wa pé làákàyè ni máa ń tọ́ni sọ́nà tó pèrègidé tó ṣe gbègbè olùwàbẹ̀. báyìí àwọn ọ̀dọ́ àfàǹsọ̀ yìí àwọn ọ̀dọ́ pé ordinarily ẹni tí ò gbọ́ kankan yìí nínú ẹ̀sìn tẹ́lá bá sọ yóò máa fọlọ́ ìyẹn sì pọ̀ nù ètò Kùránì. so tí a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní táwọn èèyàn máa ń rọ̀kázà ìmọ̀lẹ́ lórí mi ìmọ̀ pé ṣe tẹ̀sán ìwádìí sọ́nù fẹ́kẹ́ ìmọ̀ tá a sì ní ìrìjù láwùjọ tá a wà kì í sì máa òṣùlù àbí kì í sì máa mùsọ́lá àwọn èèyàn tẹ́ bá tiẹ̀ tẹ́ wá social media ẹ rí bí àwọn èèyàn ṣe pọ́pọ́rọ́ wọn ṣe padà sẹ́yìn tó kódà social media jẹ́ kéèyàn máa yóò máa wò pé ah, àwọn èèyàn sì nírú rí irú àwùjọ táwa ti ẹ̀wà ẹ̀ pé àwọn èèyàn tó bá ní ìròrí gbogbo gan wò tiẹ̀ nílé sọ sí ju èèyàn àbí tẹ́ bá ń wo àwọn nǹkan táwọn èèyàn bá sọ lóṣù pé àṣọ àwọn èèyàn sì bẹ tán tán lè sọ àwọn ọ̀rọ̀ burúkú ìjáde ètò sì wà lórí wọn nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ kí báwọn afáṣe máa máa ń tàbá hàrà tó nínú ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn tó kéré jù nínú làákà ìlànà ọmọ sí wáṣẹ gẹ́gẹ́ àwọn tíra àwọn ṣẹ́gun bá ṣe sọ tèmi very simple arabic ni wọ́n sọ mo rò pé n ò ní máa sọ̀rọ̀ ẹ̀ka náà sọ́dọ̀ ṣẹ́gun bá wọn ni táwọn afáàyàn bá ń ṣe fásitì wọn ni wọ́n kàn máa sọ lábáwá afẹ́rẹ́jẹ kọ́ àwọn ti wà ní class ṣẹ́gun bá ṣe special class kàtà máa ṣe ń lé wọn ni òun jókòó àbẹ̀wò gbọ́ nǹkan tí bàbá sọ kéde kó gbọ́ lábáwá o nǹkan sọ lẹ́fù tí wọ́n fi ń ṣàlàyé àwọn nǹkan tí tí àjà ń kà kò yẹ kò yẹ o ẹni ẹni fi di o kò tí ẹ mọ̀ nígbà tí ẹ̀sẹ̀ ń kọ́ ẹ̀yẹ́sẹ̀ ń gbìyànjú pé àpò fẹ́ mọ gbọ́ nǹkan tó ń sọ yìí so ní lẹ́fù àwọn tùláàbù kìbá ni wọ́n sì máa sọ̀rọ̀ ṣùgbọ́n mufti ni mufti tí ń ṣe mufti fatwa fún gbogbo èèyàn ẹni tó ṣe ìgbà síláàmù lónìí tó náà jẹ́ tó wà sáúdí wọ́n fẹ́ kó náà ṣe gidi o kókó fatwa yẹn yìí so kalam basit so tama bini bini kan haka kake kita ya juz kala tama ya maji amaya ya Qur'an abadi sikikiri gan masih watan so bi àwọn bi àwọn tí agbede gbede be ten se lónìí ten ta so dafa gba de pala mo kan lo so eh special class atau class awam oniru bí gbogbo àwọn ṣe kan be ma ṣe ma tẹ pẹpẹ masai bi bari so àwọn kìíní yẹn yóò mọ throw àwọn èèyàn sínú confusion ju ìmọ̀ lọ àwọn ọ̀rọ̀ tó lọ sàn án káyà Quran ẹ̀tù nígbà tí wọ́n sọ̀rọ̀ nígbà àwọn àfa àyàpọ̀ ẹnu èwo lẹ́yìn akẹ́kọ̀ọ́ fún bẹ̀ yọ̀dọ̀ ìyàpọ̀ ẹnu wà lọ́dọ̀ àwọn àfa kódà ọ̀rọ̀ mẹ́rin ní ẹ̀sọ́ bẹ̀ ah, lórí kútùbà ewa ah, ṣùgbọ́n ilé lọ́wọ́ oh, èyí tó correct ní ẹ̀sọ́ kẹ́ẹ̀mọ́ lọ so torí ẹ̀ yóò dẹ̀ irú àwọn sísìn yẹn náà irú àwọn àlàyé ẹtútún tá a bá ń ṣe bí àwọn tíra yìí so àwọn tá ń bá sọ̀rọ̀ àwọn tùláàbù kìbáàrù náà ni ṣùgbọ́n àwọn àwàm lórí pé ọ̀rọ̀ ẹnu làwọn tíra yìí wọ́n transcribe them transcribe them níbi pé anybody kúrò àti òtí gbọ́ sílámù yìí ẹ bá ń ṣàlàyé ẹ̀sìn.